Yoruba Unit 2, Vocabulary Supplement. Word list. Ọjọ́ Jímọ̀. Ọjọ́ Jímọ̀. Ọjọ́ Saturday. Ọjọ́ Saturday. Saturday. sátidé ọjọ́ ìsinmi ọjọ́ ìsinmi ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ọjọ́ kìíní ọ̀sẹ̀ ọjọ́ kìíní ọ̀sẹ̀ monday monday ọjọ́ kejì ọ̀sẹ̀ ọjọ́ kejì ọ̀sẹ̀ ọjọ́ kẹta ọ̀sẹ̀ ọjọ́ kẹta ọ̀sẹ̀ ọjọ́ kẹrin ọ̀sẹ̀ ọjọ́ kẹrin ọ̀sẹ̀ àlàmísì àlàmísì.